nínú ọ̀rọ̀ ṣe inú inú tẹ̀mí ìyá láti ìlú ìyá wọn wọ́n ní kí inú ọ̀rọ̀ wọn wọ́n ló yí pé ìdí tí wọ́n fi kọ́ ká máa kírun níbi makbara ọ̀nà ní sádùtẹ̀ríyà ká lè dínà aburú kan wàá dá hádùn kọ̀ lẹ́yìn ulama fi dhalika wọ́n kan náà ọ̀rọ̀ àwọn afáàn bí ènìyàn alukọ́ọ̀lù àpà ọ̀rọ̀ míì ni pé anàlẹ́ ìlàta innama hiya najasatu ardil makbara àwọn ní pé ìdí tó jẹ́ pé àlè kírun ní ibi nítẹ́ òun náà ni pé ilẹ̀ ẹlẹ́ẹ̀tẹ́ nàjà ẹgbẹ̀rẹ̀ wọ́n ní wàhúmá kọ̀ọ̀láni fi mọ́tàbí hànàfíyà méjèèjì ká sọ pé ìdí tí wọ́n fi kọ̀ ká máa kírun bíi tẹ́ wọn ni ìdí ni pé lọ síbi ṣírkù ni fún wa méjèèjì أو أبو حنيفة وقد أشار ابن عبدين في الحاشية إلى ضعف القول الثاني منهما ابن عبدين àti tọ́ka sí pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn lẹ̀ ilẹ̀ òkú tí wọ́n ti gbé sínú ilẹ̀ pé torí ẹ̀ wá sọlẹ̀ وذلك لأن الاستحال لأن استحالة مطهرة مطهرة أو مطهرة عندهم wọ́n ní tí wọ́n wọ́n gbà pé kò lè ara òkúńbèdè فكيف تكون هذا العلة صحيحة wọ́n ní bóò ni ìdí yóò ṣe wá lẹ́sẹ̀ lẹ̀ wọ́n ní ولا شك عندنا أن القول kò sí ibi pé العلاقة هنا أنه ليس عندي وقت بين ذلك الشيخ الإسلام في كتبه الشيخ الإسلام السعيدي نعم سلامه واستدل به له بما لا تجده إلا غيره ويرتمه ويرمه به فراجع فراجع مثل الكتاب واقتداء صراط المستقيم المستقيم ولو وتلا وكان اقتداء صراط المستقيم وعليه مشى في حال في خالية في كتب الحنفية gẹ́gẹ́ bẹ́ẹ̀ rúrọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nù kọ́níyà ló tíra àwọn hànàfíyà wà ṣára ilé ìtọ̀ tọ́wí fi àṣíyẹ tí ń aláàmọ̀rọ̀ kẹfàlà máwò tó tọ́wí àwọn náà lọ síbẹ̀ nínú ìgbà tí wọ́n tí wọ́n ti àṣíyà wọ́n fi notes tó nù sí tíra àmọ̀rọ̀ kẹfàlà ọ̀pọ̀lọpọ̀lá ìdá kọ́ lè ṣàrẹ̀ ọ̀túnkọ́rọ̀ sọdá tó lè mọ̀kúbàrọ̀ níbi tí ọ̀rọ̀ ṣáàrì sọ pé wọ́n kọ ká máa kírun ní بيساري أني بتثليث الباء لأنه تش تشبه باليهود أني تريد ما كانوا بيساري قصة يهودي والنصارى قال صلى الله عليه وسلم لعنة الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد الله سيدنا يهودي والنصارى تريد sàárè àwọn ànábì wọn níbi tí a ti máa ṣèjọsìn ló jẹ́ kí ẹ̀rí pa àwọn ṣíà náà máa ń ṣèjọsìn bí àwọn ọ̀dọ̀ àwọn àfọ̀n tàbí bí sàárè wọn pípé sí àwọn yahudi náà nìyẹn so yahudi sì gbàgbọ́ ní oògùn ṣíṣe eastern files ń jáde nísìnyí lọ́jọ́ fi ẹ̀jẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀rẹ̀ ń jáde ní wọ́n sì fi ẹ̀jẹ̀ wọ́n fi ń bọ̀ ni ثم صحن النبي صلى الله عليه وسلم نهانا عن ذلك ولكن اللي قعنا في قبيل ولكن لا منصب على اتخاذ القبور أنبياء مباشرة ولكن إتانا به قول أبي إذا بس وامي يعني بس هو قرن إنه في نس سجامة كي أنا كده آه إمي إمي مفهوم لأنه تشابه باليهود والنصارى قال على نفس اليهود والنصارى اتخذوا المساجد سواء كانت فوقه أو أو خلفه وتحته أو أو تحت ما هو واقف عليه ونبويا ọkọ̀ ká máa kírun ju sàárì bóyá ibi tá a ti ń kírun yẹn bóyá ó kì í sàárì ويستثنى مقابر الأنبياء عليهم الصلاة فلا تكره الصلاة فيها مطلقا mọ̀nbóṣá mọ̀nbóṣá tún àwùlà àwọn ní pé ṣùgbọ́n wọ́n ní wọ́n yọ sàárẹ̀ àwọn ànábì ọlọ́run ọba sẹ́yìn wọ́n ní wọn ò kọ́ bí òkè ọ̀hún níbẹ̀ wọ́n ti là kọ́ ń jẹ́nrálì mọ̀nbóṣá àwùlà bóyá wọ́n ti wú kó ń bẹ̀ ní àbí wọ́n ti wú bàdá ńlá yakuna lọ́kọ́bùrú fìjì àyẹ̀kìbìlà bá jẹ́ pé sàárẹ̀ yẹn ò sí ní ibi kìbìlà lẹ́yìn náà àyà ìkóbó rèé torí pé àwọn wà láàyè mọ̀sáré tí wọ́n ti so àfa tẹ̀lẹ̀yà nínú àtàtàwí mọ̀rọ̀ bóyé so àwọn ní pé wọ́n yọ sàárẹ̀ àwọn ìlú ọmọ òkèlè tó kọ́ àwọn ìlú ọmọ àyà àṣẹ̀mí ni wọ́n abẹ̀mí ni wọ́n lọ sàárẹ̀ wọn so ilà táwọn mọ̀ wá ní kóòtù wàhálà sísìn náà bàtìl lọ́hìrì bàtìláàdì àfa ni pé àyọ́lẹ̀ sàárẹ̀ àwọn ànájọ́ náà báyìí wọ́n lè rọ́ ni ó sì hàn kẹ́fà wọ́wọ́ iná fẹ́tọ́ àlẹ́fẹ́lá alẹ́ ti dàkàrà ha wọ́n ní ẹ̀rí pé àyọ́lẹ̀ yẹn gan ń takò tánàbí sọ àbí ìtakọ̀dọ̀ kò búrọ̀ àǹbíyá sàárẹ̀ wọ́n ní alẹ́ ti dàkàrà ha wà hàdísù bí i àléyà ó takọ̀ àdísì tẹ́ fi ń sẹ̀rí gangan kẹ́fà yẹ sí fún mísìlẹ̀ hádà ti sinà wà hàdísù mustafidọ̀ bó láti máa ṣe irú àwọn àyọ́lẹ̀ yìí táwọn àdìsí pọ̀ fìlànì alikitabi tàbí kòkòrò àmìyàn ìbùsáàdì ọlọ́run bá ṣẹ́bi láwọn bàkàtàbí torí pé wọ́n mú sàárè àwọn anábì ọlọ́run bá ní kíni o ní ibi tí wọ́n ti bá ṣèjọ sí. tòlọ́sọ́hánà nàbí sallallahu alaihi wasallam nàhánà dhalik ó tún wá lẹ́sìn lẹ́pà nàbí kọ̀ fún abẹ́ fanáyú mọ́nsọ́bìn alàtìkárì kòkòrò àmìyàn mubasharatan. ìntí ànábì ńkọ náà ni pé ìmọ̀ mú sàárè àwọn anábì ọlọ́run ní ibi ìjọsìn èyí tó wá nípa adé kírun ibi rẹ̀ استثناء يجان تقول نفس أبي وغيرهم يلحق بهم سوامي لي أنا بيقول ما بعاش وما فكيف يقول استثناء بول سبب بلا كاين كان نبا يا أنا بيقول ما بالي بي أي لتو أتما كنا بساري وقت سيبر عبد الله وني والحق أن مثل هذا الاستثناء إنما يتماشى مع قول الثاني أن العلة النجاسة wọ́n ní ọ̀rọ̀ yìí ó ṣe déédéé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn ní pé ìdí tí wọ́n fi kọ ká máa kírun bíi tẹ́ni pé ẹ̀gbin ni bẹ́ẹ̀ bí wọ́n ayé kí wọ́n ò lè sọ pé ẹ̀gbin ni ara wọn ara wọn ànábì ọlọ́run bá ń tiwọn àbí so nígbà tó ti rí bá wọn nígbà tí ayọ̀dọ̀ àwọn ànábì ara wọn ọlọ́run àwọn ànábì ọlọ́run bá kì í ṣẹ̀gbin àjẹpá lè kírun níbi sàárì wọn wọ́n ní wọ́n ní. أن العلة النجاسة وقبور الأنبياء بلا شك طاهرة أبي لأنه كما قال عليه السلام إن الله حرم على الأرض أن تأكل سادة الأنبياء يقول أنا بتقول أنا باتي سيلي وفول لا سجارة لكن هذه العلة باطلة وما بني على باطل فهو باطل وني ni òṣùpá ń si mo náwó ló masáàjì àlẹ́ ìhà wọn nínú nǹkan tó jẹ́ ìwọ̀ ọ̀nà ni ká máa kọ́ sàárè masáàjì sórí ká máa kírun níbi ni àbí ká máa kọ́ masáàjì síbẹ̀ náà nǹkan ìwọ̀ náà tó. أول عن عائشة عبد الله بن عباس معا عائشة عبد الله بن عباس حميد يوسفي لما نزل برسول الله صلى الله عليه وسلم قميص الله على وجهه nígbà tí ànábì kò kàkà kú aṣọ sáyẹ kan هو ní ọ̀dọ̀ rẹ̀ ni ó ń dáàbò bò ìdàkítà mọ̀ bí a kàṣẹ́ fà á ìnira ẹ̀ bá ti yí tó bá ti lé ìwé díẹ̀ yóò ṣe. فقال بين النبي وتلقي الله على اليهود يهودي والنصارى طبعا النصارى اتخذوا قبور أنبيائهم مساجد wọ́n mú sàárè àwọn ànábì ọlọ́run ọba ní ìjọsìn yuhabir islam sọlẹ̀ lẹ́yìn ìkìlọ̀ fáwọn tàbí káwọn náà máa ṣe lóǹkà sí àwọn èèyàn yìí sí wọ́n ní àkọ́jọ bukhari wa muslim wa nasa'i wa darimi wa bayhaqi wa ahmad wa ziyaratu li muslim wa darimi wa ثانيا عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي أبي صنو عيسى في وشيتي وجدي يقول به أني لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبياء وعلى سبيل لي يعني عدت على النصارى وقلت وما ما سعى بها النبي ولا هو بعوض wọn kò mọ níbi ìjọsìn kọ́lá ọlọ́ọ̀lá dak obìnrin kọ̀bùrù tí ẹ bá ṣe ẹ̀kọ́ ànábì yẹn wọn ò bá dìzáìn sàárẹ̀ ànábì yọ̀dà náà kó ṣe ayé tákàdà lọ sí ìdáná wọn àlà nǹkan tó fi dìzáìn ni pé wọn pààyà pé tó ti tó ti wà pọ́mẹ́ǹsì ọ̀yọ́ mọ̀ níbi tí wọ́n ti lọ sí ìjọsìn. أخرجه البخاري وأبو عوانة وأحمد وله عنده طريق آخر في العالم. عمرة wákàtí mẹ́tìnà ẹ̀rí bí ẹ̀mí àwọn èèyàn ti máa ta sí àwọn nǹkan tí ò gbogbo ogun kaaba ipò tí yẹn lè fọwọ́ kan lọ kaaba aswad àti erékùn yẹn igun méjì yẹn ló wà ní lẹ́yìn àlàfo láàrin aswad àti bí máa da yóò gbé ẹ̀kẹ́ rẹ̀ kan yóò da rẹ̀ yóò ṣe àkókò lára yóò da rẹ̀ yóò àwọn sàdúrà àbí tá a lè fara kan gbogbo yòókù kò lẹ́tọ̀ ṣùgbọ́n kò wá síbi táwọn yẹn fọwọ́ fẹ́ lọ bí mọ̀kọ́mọ̀ Ibrahim kíní góòlù tí wọ́n kà fi golden colour tí wọ́n kà fi kọ́ba rẹ̀ káwọn èèyàn máa fọwọ́ kan ẹsẹ̀ o torí àwọn ọ̀daràn tí ó máa ṣẹbọ́ ń bẹ̀ náà ni ojú ẹsẹ̀ yẹn gangan ẹnìkan bí òkúta yẹn gangan kì í ṣe lèèyàn máa rí kì í ṣe lèèyàn máa rí yẹn bí design bí aluminium báyìí despite that, na awezi ma gbìyànjú pé má kàṣà pò wálé àwọn èèyàn máa ń mú ọ̀bẹ lọ nígbà tí wọ́n máa ń hangi o aṣọ kàábà àwọn yahudi ló fi lọ amẹ́ríkà lẹ́yìn ọ̀daràn làwọn kìíní ẹ̀ wọ́n bìlífù ní ògùn gan yahudi lórí burúkú ni wọ́n sọ yẹn. òtún yẹ kò sí ètò sàn náà wà tí ṣíyà báwọn báwọn ṣíà náà ṣe ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ sáré nìyẹn ilẹ̀ karbala ilẹ̀ mímọ́ ni lọ́dọ̀ tiwọn ṣíà ó bu ìyẹ̀pẹ̀ kárúbálà lọ́wọ́ tó bá fẹ́ travel tó bá fẹ́ kírun ìyẹ̀pẹ̀ yẹn ló gbé kalẹ̀ tí kò pẹ́ kan gba pé ilẹ̀ mímọ́ tẹ̀wọ̀n tí ìrún ọ̀run tó fi gbà nìyẹn ọ̀rọ̀ kò ṣọ́ àpò ọ̀bẹ. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود وفي رواية لعن الله اليهود والنصارى قال أنكم سبيل الله يهودي ẹgbàá ni ẹni kan náà bá kó kọ́lọ̀ ńlá àná yàrá ti sọ̀rọ̀ ìtàkàdó kòwòrán àbíyá ìlú mẹ́sàájì kí ló dé pẹ̀lú kí wọ́n mú sàárẹ̀ àwọn ànábì wọn ní mẹ́sàájì. أخرج البخاري ومسلم وأبو عوانة <clears throat> وأبو داود والبيهقي وأحمد والرواية الثانية له ولمسلم وأبي عوانة وهي من طريق أخرى ما في بهذا صلى الله عليه وسلم السلام عليكم Igual, mas não. Yansın, yansın, yansın, yansın, yansın, yansın, yansın. Tamam. Şey, junto a nosotros, también me sé que nosotros hacemos Islam, Tamam. Lẹ́kì tó ń pè ṣe pé àwọn àwọn pọ̀tàdì ṣé àwọn ti dà ẹni bí àwọn ìsinmi àwọn. Látòrí ẹlẹ́ẹ̀kejì, ìròyìn ìdìbò ń jẹ́.

الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون ọ̀dà fún tíra wọ́n sì dá tíra yẹn mọ̀ òdodo rẹ̀ wọ́n mọ̀ ju bí wọ́n ti dá ọmọ wọn lọ. ẹ̀yin náà fàdé kan ní omi ẹ̀yà tó ọkọ̀ ọ̀yà bákan wọ́n mọ̀ òdodo wọ́n sì pamọ́. òdodo sọ̀rọ̀ ó fòdodo yẹn pamọ́ fáwọn Wow. يريد سورة أعراف الذين خسروا أنفسهم فهم غريب 그리고는또안가지그거는어저번주에어이렇게마시다정말어기후아프지뭐아보통그리고인코동뭐진짜또랭크가어어거든거거든아무튼안그러지랭크얘기는하고싶어그리고주변주변 pẹ̀lú gbogbo yẹn ti ní àwọn ṣe púpọ̀ náà gẹ́gẹ́ bí àdámọ́ mi wọn ni wọn fẹ́ sọ̀rọ̀ láì kọ́ bí láì kọ́ yóò tó àwọn tó jẹ́ bí bọ́dà ní àpàràjọ ọ̀nà àjọ máa ṣe kí àwọn máa ràn ṣàkíyèsí pé kí àwọn àpèrè àwọn ṣàkíyèsí àti kí àwọn ṣe ìgbà kí àwọn ṣe ìgbà. Yóò máa sọ fáwọn kí wọ́n tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ kán máa kán máa fi ọ̀rọ̀ sí kán máa retí kí làwọn àbá ọ̀sọ̀ mọ́kútà tó fún yẹn kẹ́kọ̀ọ́ nìyẹn tí wàá fẹ́ sọ anything lórí ẹ̀rọ àbá rẹ̀ kí n sọ ṣé kí ẹ sọ ọ́ lọ́kọ̀ọ́ kódà tọ̀rọ̀ àfààní bá fẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àfààní ni ọdún ọ̀rọ̀ kìí ṣe gbogbo tó yẹ kó gbìyànjú máa sọ dáadáa ní mà kí sọlọ ọmọ international politics kódà ìkan sọ pé èmi as student of international politics ah obìnrin ọmọbìnrin lórí gbogbo ọ̀rọ̀ jẹ ọjẹ sàárì rẹ kó o sùn. <laughs> kódà taofik abdulaziz mo rí pósí ẹ̀ka lẹ́yìn àná ìjẹta ń ṣépè fún gbogbo ìjọba saudi kọ́kọ́ ní ìpè gidi gan ni o taofik abdulaziz ìmáàmù university of abuja hmm. so kìnìún lòun ti ẹ̀ ọ́ Islam sorry Islam Islam sini Qol lugus lugah jawabannya Islam is Islam tahu Islam lafe so untuk harakiya ani ani ah, ah, ah, Ani Ani Ani Ani Ani bó ṣe kúrò ní abẹ́òkúta nínú àbújá ló lọ síbẹ̀ ìgbà kan tó ti gba bẹ́ẹ̀ kó ti gba pọ̀fẹ́sọ̀ rẹ̀ pọ̀fẹ́sọ̀ tó ti wà ní kúrò ní ìlú àbújá abẹ́òkúta báyìí ìbẹ̀rẹ̀ ló lọ ọ̀nà náà ló ṣe ń kọ́ ló tó àwọn ọmọ. Consider to be very good kankan náà ni wọ́n. Ìwọ́njẹ́ àti àbúrọ̀jẹ́ àti ìsàáyé bẹ́ẹ̀ ni. Àwọn àtàwọn àbọ̀ àmì rẹ̀ pẹ̀lú wọn fún ọtí wọ́n ti fa ọ̀rọ̀ fa ọ̀rọ̀ fa ọ̀rọ̀ láti fi kú dà. Bí orí àwọn yẹn ti gbálẹ̀ nìyẹn. Ìròyìn kan náà bẹ̀rẹ̀ ìbùdó tàfíìkì. Ìròyìn tàfíìkì àbùdá yìí lò náà ìbùdó tàfíìkì kódà mo ní ní fún ìgbà kan tí mo kọ mo kọ ìyẹ́ńdà fún mi very lengthy age ọ̀nà báyìí so so àwọn tí mo sọ̀rọ̀ náà nìyẹn. bí ìgbà pé tó bá tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn. ìgbà tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn kálukú náà ibi iṣẹ́ ń dìfẹ́ lára rẹ̀ kò sí kọ́ńtì yóò fẹ́ dìfẹ́ lára rẹ̀ lè gbé the wrong step àwọn dynasties ti collapse láyé lẹ́gbẹ́ látara steps wọ́n tèkì ni àwọn kọ́ńtì ti win ogun àti lose ogun tí ì sọ̀rọ̀ Islam ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí wàhálà bá ṣẹlẹ̀ ibi kan náà ní ọ́fíìsì position wọn ni wọ́n máa ń tèkì lásìkò yẹn yóò ti pẹ́ lórí several factors so the Ummah Ummah Islam weak. is not analisi sono lì, così. Eh, Orthodox is enormous love. Iran with their interest is love. Interest is shielding in their what was the launch, what was the strength in our regions to come. So, Bakushal. صلى الله عليه وسلم